béèrè lọ béèrè dáadáa tóbìnrin yẹn bá lọ parọ́ tóní wọn gbà wọn lé tẹpẹtà ló bá nítọ́jọ́ fẹ́ tán obìnrin ń dáràn lábẹ́ òfin ọlọ́wọ́ tọkọ kọlẹ̀ torí kọ́ sọ pé ọgbọ́ lé kò sì bá lé eléyìí jẹ́ kó ti ṣe jẹ́ ó ní ìdíkú wọn náà jẹ́wọ́ pé sórí ọba gbọ́n lé tí ọba jẹ́ pé òun ti sàwọn àìdá tó ń ti já géètì. torí rẹ̀ dárí jùn fẹ́ràn sẹ́wọ̀n kó wọn náà máa tọ̀ fẹ́fẹ́ gbà ó sọ pé insha allah òun ò tún ní padà sídìí ìranù yẹn má ọlọ́run fẹ́ lé dàá gan tá a bá sẹ̀ ó forí wá ìyẹn náà tó bá pé bó ń rí ni ní kọ́kọ́ bá wọn lójijì ìwọ náà lára ó sì generally generally ó lè máa rìn sí lórílẹ̀ kan láàrin ó ń ṣe zìnà kó tó lọ́kọ sílẹ̀ ìgbà tó bá lọ́kọ kò ní rọrùn jù ìbéèrè yẹn yóò rọrùn jù obìnrin tí wọ́n ti ṣe zìnà kó tó lọ́kọ ó máa ń rọrùn jù fún wọn tí wọ́n bá lọ́kọ sẹ́wọ̀n nígbà yẹn ó ti lẹ́ni jẹ́ ọmọ tìmá tontori ẹ kọ sọ ara rẹ ni wọn kìlọ̀ fún jẹ́jẹ́ yìí wọn tó múra sí zinamis kọ sọ ara rẹ níjọ tó bá délẹ̀ tán títa ní ọdà tí ẹnìkan ní ọdà ajẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. wọ́n ní gbàdẹ́ sọ pé ọmọge lọ́dà jù àmì eléyìí ni o ti ṣe ránù o ti ṣe régbè ó ti ná gbàrà ó ti ná gbòòrò sọ́nà ẹ̀kọ́ ọ̀fẹ́ wọ́n ta náà wọ́n sọ pé kọ́ fẹ́fẹ́ kúfẹ́ torí tọ́lọ́ ṣé kọ́ fẹ́ tọ́ da láti sọ látàárọ̀ ni àbí kọ́ fẹ́fẹ́ kúfẹ́ ẹ̀ dáhùn tọ́lọ́ tó tó gbá aláǹkà pẹ̀lú ìwọ̀n náà rí irú tiẹ̀ o mo rò pé wà ẹni tó ti nágbàrá nágbòrò olóòrè ìlú jẹ o àmọ́ ìtọ́ da làwọn afẹ́ fúnra wa kò sẹ́ni tí ń fẹ́ tí ò da fún ara rẹ̀ tọ́ wọ́n ní sóbìnrin sóde kọ oorun fọ́kọ rẹ̀ nítorí pé ó lọ ọ̀fẹ́ bímọ torí pé ọmọ bẹ́ẹ̀rẹ́ kò sí bẹ́ẹ̀rẹ́ rárá o kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ láti kọ oorun fọ́kọ rẹ̀ àbí tí máa ń fẹ́ kọ́ àmàlẹ́kọ̀ọ́ ọmọ làánà o obìnrin kan sọ pé làánà àmàlẹ́kà gan ló ń fẹ́ kíni onítorí pọ́pọ́ ìkúkú náwó lè olórí eléyìí ò tó lẹ́skíwùs ò tó lẹ́skíwùs bó tilẹ̀ jẹ́ pé èèyàn bú ni wọn náà tí ì náwó lé àwọ̀ rẹ̀ lórí o gbàtùkò tó lẹ́skíwùs fọbìnrin torí pé ní tẹ́yìn òfin máa rí làánà màláìka ẹni rí kan ní sí o eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin àwọn fètò sọmọ bíbí àwọn ọmọ àwò pa agbọ́n ni èèyàn ò sì gbọ́n tó kádàrà bọ́lá ń bá kọ́kọ́ mọ́kọ́ wáyé bẹ́ẹ̀ lóògùn sí dáwò yọ̀ wà náà tọ́lá bá sì kọ́kọ́ mọ̀ pé òní wáyé bẹ́ẹ̀ wá títí títí tí kò ní wá torí ẹ̀ iye tọ́lá bá sì kọ́kọ́ kálukú òbí náà ni òbí sọ́ra fún family planning torí pé àwọn oògùn tí wọ́n ní kó máa lò yẹn ó ní àwọn side effects tó yẹ pé máa ń padà yọjú ẹni tí máa ń lò lóògùn ẹni tí sì dé nǹkan máa ń kùnà ó náà ní side effects tiẹ̀ nígbà tẹ́jẹ̀ bá pọnu tó pọnu tó pọnu tó pọnu tí wàhálà bẹ̀rẹ̀ ẹni tó ṣe rí ni kò bí léèrè torí pé tí ọ̀bá rí kúta yóò rà gbòòrò rẹ̀ tó ń torí de eléyìí báyìí a bukata gbogbo nǹkan yẹn ọmọ tó lọ́nba kọ pé ọ̀wà yìí ọ̀wà yìí náà tó bá wá kara gidi ẹ bá bùkátà láti pété ọmọ tá a bí nìsín oṣù kan lọ́wọ́ àtúntò a lóyún mi lé ẹ máa ṣe lóòótọ́ àwọn máa ṣe òun náà ni nígbà tẹ bá lò débi pé màní jáde lára yín kẹ jáde àmọ́ pẹ̀lú yọ̀ǹda ìyàwó yín ni kí màní jáde sí kò sí wàhálà ń bẹ. tonti bẹ́ẹ̀ náà tọmọ bá tó bá dé wà lóní o torí kíkiri kan lè ti kán ẹ sì mọ̀ pé kíkiri kan kàn bọ́lá máa fẹ́ yọ̀yàn nínú ẹ̀ àìmọye yọ̀yàn bẹ̀. tontori de lé eléyìí ìjọba. wọ́n ní ẹni tí kì í bá bojú sí ìyàgán àtọ́lọ́ ní ọ̀jẹ̀ ni àwọn ọmọ lábẹ́ òfin ọlọ́run àmọ́ àmọ́ gbàgbọ́n wọn lọ́nà sọ pé ti máa ń síjú lọ́jẹ̀ẹ́ láì mà tó òfin ọlọ́run sì ní kó gbójú torí irú àwọn abéèrè yẹn ìbéèrè tí ò ní tuma rubbish question ni wọ́n ń pè rú ẹ̀ ẹni tí ò fẹ́ tẹ̀lé òfin ọlọ́run ni máa béèrè sí ọ̀rọ̀ ẹ̀ wá mi ìyàwó lọ́lọ́run sọ pé lọ́jẹ̀ ìgbádùn wọn lọ́lọ́run sọ pé ó rí tọ́ọ̀ bá gbójú òfin ọlọ́run àníjì láti máa sọ pé sọ̀rọ̀ ẹ̀ ni àbí ìsọ̀rọ̀ ẹ̀ torí àwọn àbá àtàn pé into that details àwọn náà contradict ara wọn at the end of the day. irun Sheikh Al-Albani rahimahullah nígbà tó ní kí n sọ̀rọ̀ ẹ̀ ọ̀tọ̀ ni at the end of the book onáàtú wa sọ pé ya ah, èmi sì gbà fún ìyàwó àtàwọn ọmọ mi kan jáde láì bójú kí wọ́n lè léyìn contradiction torí àwọn olùwà sọ pé inna min al-ilmi ma yanbaghi kitmanu. ń bẹ nínú ètò ẹgbẹ́ kìí ṣe dandan ni kò gbé jáde ọ̀tọ̀ kò gbé pamọ́ ńgbà mi because ní ìṣẹ̀lẹ̀ yẹn túmọ̀ sí pé ìwé wà meaningless ntí mo ti torí ẹ̀kọ́ ninety eight pages ìparí mo tún wá fọ́ ara mi gbàǹpà èmi ọ̀fẹ́ irú tí mo ń fẹ́ fúnra mi fáwọn mùsùlùmí èmi fẹ́ káwọn obìnrin mùsùlùmí ọmọ sí júlẹ̀ èmi ò ìta bá ti gbọ́rù béèrè àwọn àti màtúmá rẹ̀ pé kọ̀ọ̀fẹ́ bojú àbí kọ̀ọ̀fẹ́ kí àwọn òun bojú wọn wá wá bí tí wọ́n bọ̀ sí umbrella ẹ̀ sì fàyà. tọ́jú ọ̀hún ti ṣe jẹ́wọ́jọ́ pọ̀ wọ́n pọ̀ ọlọ́pọ̀ ohun àdáwò ni o kìí ṣe sọ́láàt àbí kìí ṣe àbílẹ̀ kan láàrin níjọ́ ọ̀nà rẹ̀ bá dùn ní ṣe sọ́láàt sọ yẹ kó wọn máa bẹ lọ́dọ̀ rẹ̀ rárá o rárá o tọ́ba ti wọ́n lọ dákọ̀ rẹ̀ màjú ẹlòmíì lọ tí èèmà ti mọ̀ pọ́pọ́ tí èèyàn ń bẹ lọ́dọ̀ rẹ̀ kì í ṣe sọ láti rárá káfíọ̀ kò sì tọ́kùnrin mùsùlùmí kọjá ìyàwó fún káfíọ̀ so sẹ́wọ́n bùkátà kọ́ kọ́ lẹ̀ la káfíìrì ò bùkátà kọ́ sẹ̀sẹ̀ kọ̀yàwó lẹ̀ ńdọ́tọ́ kọ́ bá ti ṣe rí dá igi ti ṣe kíni ó ti bàjẹ́ wàá kọ́ ra páàkì ẹrù rẹ̀ ni. tó gba ìsìláàmù padà láàrin ìgbà tó wà nínú ìdá tó a jẹ́ pé ìgbà yẹn ó tún lè jọpọ rẹ ọ̀padà sí Islam àjẹpẹ́ kò lè jọpọ rẹ mọ́ láéláé ẹni tó wájú bẹ̀ kan láàrin ìdákúrẹ́kúrẹ́ máa ń ṣe sọ̀láàt nítorí dáa náà ní kò kú lọ́rọ̀ rẹ̀ nítorí pé akọ́lù máa yọ kọ́lù fi igi nínú àwọn fẹ́ẹ́sẹ̀ ètò kéré jù ní kápẹ́ ní kíni òkì tòótórí di eléyìí tó dáa ní kò kú lọ́rọ̀ rẹ̀ torí ẹ̀ gbogbo ọkùnrin tí ì ṣe sọ̀láàt mùsùlùmí ọ̀sẹ̀ kù lọ́rọ̀ torí pé wọ́n rí ọ mùsùlùmí ni wọ́n fi fi fún ọ èsì ṣe islam ma kílókù kálukú ọmọ lọ́nlọ́ rẹ̀ ni. wọ́n ní sáwọn lè máa lo kọ́ńdọ̀m kí lè bẹ́ẹ̀ fi ṣe torí kí ni kí lè bẹ́ẹ̀ fi àtúì ntí ọwọ́ alájọ rẹ̀ náà láti sọ síwájú yẹn. mà níyì tẹ́ rí yẹn àkọ́kọ́ ọmọ máa jáde látara rẹ̀ tọ́nà bá fẹ́ yàtọ̀ sílẹ̀ àǹfààní kan bẹ nínú rẹ̀ tó ẹgbẹ́ máa ń sóbìnrin. So látàrí pé màní ọkọ rẹ̀ ń bẹ lára rẹ̀ eléyìí tí ó lè rí tẹ̀mà ló kọ́ńdọ̀ ẹsìn mọ̀ púpọ̀ náà ṣẹṣẹ súnà rẹ̀ ní pé kì í ṣe gbogbo ìgbà tóbìnrin yín bá wà nù mára tẹ́ bá súnmọ́ náà ló lè lóyún àwọn àsìkò kan wà tó lè lóyún sókè wọn ló dé tó fi jẹ́ pé màá ló tó bá tó àsìkò tó yẹ kó lóyún tó bá kẹsẹsẹ bí máa lé ẹ máa ṣe àṣì ẹ máa dà síta tí ò bá jẹ́ ìgbà tí ó lè lóyún ni àbùrọ̀ máa dà síta eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ àbùkátà kọ́ńdọ̀mù àwọn kan á pè wáàzì wọ́n gba àṣedìlẹ̀ má ni orí fíldì skul kan báyìí láti ṣe nígbà tí ilẹ̀ bá mẹ́wàá gba kọ́ńdọ̀mù lẹ́bi dọ́sìn mẹ́wàá ṣé wáàzì náà ló bí kọ́ńdọ̀mù àdẹ́gbẹ́ nǹkan mi tó wọ bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà tó ń parí wáàzì tán wáàzì di kọ́ńdọ̀mù wọ́n ní táwọn bá rí ìyàwó táwọn fẹ́ fẹ́ sáwọn lè lọ yẹjọ́ rẹ̀ wò àwọn pè ìyàwó kejì pé táwọn bá fẹ́ fẹ́ ìyàwó kejì kẹta àti pé àwọn alákọ̀ọ́kọ́ bùkátà <laughs> gbogbo ìyàwó ló ń bùkátà bẹ́ẹ̀ ni sẹ́rí àfihàn kọ́ da bẹ́ẹ̀ kẹ́ lọ wẹ̀jẹ̀ ara yín wò kò sí tó burú bẹ́ẹ̀ káwọn wò bóyá ẹ̀rí Islam náà sọ pé kẹ́ wọ́n mi tó ṣe kí ni tó jìnnà tó jìnnà nítorí pé Si tó ó ṣeé ṣe kọjá pé àwọn ọmọ tí ó máa jáde níbẹ̀ wọ́n yà bí ẹ̀rù torí ẹ̀ lábẹ́ eléyìí kò sí tó burú lábẹ́ òfin ọlọ́run kẹ́ lọ́wọ́ jẹ o báyà wọ́n jẹ as obìnrin tó fẹ́ fẹ́ náà jẹ as ọbẹ̀ tà ẹ̀ gbọ́dọ̀ fẹ́ ra yìí nítorí kó súnmọ́ kọ́ ọmọ náà yà gíní ss so ẹ wàá kò mọ́ wàhálà ẹni tó bá ṣe eré nípò bí wọ́n kò mọ́ wàhálà yóò àjẹ́ pé bẹ́lẹ́ máa dájọ́ sí àjọ tẹ́ẹ̀ ní kú láéláé fìtínà ojoojúmọ́ kọ́dà yóò jẹ gbèsè tí wọ́n máa lé ká sọ ẹlòmíì nínú nínú ọwọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn abẹ́rẹ́ tí ó mọ̀ gbà lọ́sọ̀ọ̀sẹ̀ agbára yìí sábà ká torí kọ́ mọ́ bà kú kọ́ mọ́ bà kú adé lọ́ọ̀ dídé omi òtún kú náà ni sọ nítorí dé lé kálọ̀ wò ó da púpọ̀ tó bá sì ti rí ibi rìsọ́ọ̀tì tó mú jáde kò ní dákẹ́ fẹ́ra yín ọgbọ́n ọmọ lọ́lọ́ rẹ̀ ọlọ́run bó ṣe ọkọ mi fún ọ yóò ṣe ìyàwó mi fún ọ. àwọn kan wọ́n láwọn lọ wo ẹ̀jẹ̀ wò báwọn tó fẹ́ra wọn asas but àwọn sáà gbìyànjú káwọn bọ́lọ̀ dúró wọ́n sì bọ́lọ̀ dúró náà wọ́n fẹ́ra wọn wọn lọ́dún kejì ọdún kẹta ni ọlọ́run ọ̀kọ́ pé kóbìnrin olóyún so wọn á ní àṣẹ wọn lè kọ́ra wọn ní ìsìn wọn ni torí kí ni wọ́n ṣe fẹ́ kọ́ra wọn ní ìsìn tó bá pé torí kò lóyún ni islam ọgbà mọ ọkọra àwọn torí eléyìí torí kò tiri kọ́ àbúrò rẹ̀ àwọn àǹtí rẹ̀ náà ń bímọ ló fi fẹ́ yọ padà lóyún. ẹ ńgbà tán tó wá rí pé ẹsẹ ẹsẹ ń pọn wọn lẹsẹ rí so ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá ti wo nǹkan wò tẹ́ ẹ rí i pé as as ni nítorí dáa ní kẹ́sìkí ni ọ̀wọ́ ìyàwó tiẹ̀ lọ síwájú tó bá rí aa sẹ́wọ̀n pé insha allah alẹ́ rọ́mọ tó náà jẹ́ aa a sì lè rọ́mọ tó tó bá wọ́ ọ̀sì ọ̀jẹ́ as as sì sàn ju ss lọ ilé ìjẹba ní ìyàwó ti mọ kọ́kọ́ òun tipátipá ní fi ń bò nìkan lò kọ́tẹ́ òun lọ́kọ́ lè jẹ́ ọlọ́run ó ti wá ń wáyàwó kejì sọ lè sọpọ́ọ̀tì aslan kò bùkátà sọpọ́ọ̀tì rẹ̀ kò bùkátà sọpọ́ọ̀tì rẹ̀ àfi tó wá pé òun ti sọra rẹ̀ dẹni tí ń gba ìmọ̀ràn lẹ́nu ìyàwó rẹ̀ wípé aláàjì ọkọ aláàjà sílẹ̀ mi àwọn haúsá ń pè ní alẹ́jì méjì àjìyà alájì ọba alájà alájì ò lè dá kankan sí láì jẹ́ pé àdájì ọba mọ́mì onígbà hmm, tí mọ́mì bá yọ̀ǹda tó bá gbérú àwọn eléyàn ni eléyàn kò lè yàyàn lẹ́nu àmọ́ pin pínpín yóò ti fẹ́ jákòtò pọ́ so ìwọ ló sọ pé kò lè tẹ ọlọ́run ìṣọ́lá yóò tẹ́ lómi lọ tọ eléyìí ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí pé ẹlòmíì nìsín bọ́lọ̀ ṣe dànù tó bá dọ́dọ̀ ìyàwó kan kọ́dà tí wọn bá pé mẹ́ta gbogbo wọn bá dùn rẹ̀ tó bá dọ́dọ̀ ìyàwó mi yóò sùn kalẹ̀ níbi ìgbà tí nǹkan sí àdánwò wa nílé ayé yìí wàláhi tàlá kọ́nà dàkún kọ́ sànù wa tó nítorí de lẹ́yìn ẹ̀ lè fi dájọ́ wọn ní ẹ kí làwọn lè ṣe tọpọ àwọn tí ó fi lágbára máa bá wọn lò bó ṣe yẹ àti bó ti ṣe tọ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ lọ ẹ sì máa ṣe astagfurullah púpọ̀ yàtọ̀ sílẹ̀ yẹ lọ rí dókítà yìí so inshàlá oògùn wà tí ò lara, pa yín lára tó yẹ kí wọ́n lè fún ọkọ lẹ́yìn náà yín náà kíyè sára yín ẹ kíyè sára yín ó lè jẹ́ pé ilẹ̀ ń jẹ́ ọ̀rẹ́ ọkọ yín nítorí pé nígbà tó kiri bá wà tí ìtọ́jú ara rẹ̀ jẹ́ pé bí àwọn òórùn àbíyá bí àwọn òórùn nulẹ̀ bí àwọn àwòrán ọkọ kan wọn lọ lẹ́yìn ọ̀nà àgbàdìgbò ọ̀nà tí ó ti rẹ̀ pé kíni kíni bá ń lé tí bá ń pè ọ́ gáréèjì ọkọ̀ so àmọ́ kọ́ masha allah la quwwata illa billah láti fifty meters sí ẹnu ọ̀nà yàrá rẹ̀ ló ti gbọ́ fi gbẹ́fi kẹ́fẹ́ ah ah masha allah la quwwata illa billah ó ti gbẹ́fi kẹ́fẹ́ kó ń dẹ́ tó sè masha allah la quwwata illa billah sẹ́mi pé ọkọ̀ yín kọ́ kò náà yọ tẹ ìyàwó rẹ̀ lọ́rùn wọn lóbìnrin kan wà yunifásitì so àwọn àwọn òbí rẹ̀ wá fẹ́ fi lọ́kọ pé owó táwọn ń nálé lórí táwọn bá fi lọ́kọ nísì ṣé ọkùnrin yẹn ló bá tèkì àwọn òbí rẹ̀ kọ́ lọ so igi ń bomi so igi ń bomi báwo ẹ jalè ẹ jẹ ọmọ ọmọ bàbá rẹ̀ lọ́wọ́ pé kí ẹni tó bá dánwó ẹ̀wọ̀ ẹ̀ fún ẹni tó kù wọn kó fi lé wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ dájú burúkú sábòtì ọ̀sán tó ní fọmọ ọlọ́kọ̀ wọ́n tún sọ pé lásìkò yìí wọn ò tí ì ṣetán tó wọn fi lọ́kọ̀ wọ́n ọ̀rọ̀ bẹ́nìkan kọ̀rọ̀ kan wọ́n àìkọ́ bá wọn sọ ìdí wọ́n gẹ́gẹ́ bíi tani ganan rí olóhùn gẹ́gẹ́ bíi olùmọ̀ Islam aláìmọ̀ká Islam tó ti rí ẹ wàá gbọmọ mọ́bìlì lọ́wọ́ ẹ wàá tó pẹ́ máa ṣe zina ṣe eléyìí ọ̀tọ̀ o ẹ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ máa padà yí wọn lọ́wọ́ ó máa padà yí wọn lọ́wọ́ nítorí pé kì í pẹ́ kì í jìnnà táàrin wọn máa sábà dá o ọ̀pọ̀lọpọ̀ irú àwọn àfọ̀ ọ̀daràn àwọn ò tún padà wá fẹ́ fẹ́ ọmọ ọmọkùnrin lọ́wọ́ so gbogbo késìsì yẹn la ní torí ẹ gbọ́dọ̀ gbọ́ ọmọ mọ́bì rẹ lọ́wọ́ ẹ fọmọ mi fún ọ kò túmọ̀ sí gbóbi ìtàláyé ẹ ńgbà tó bi rẹ̀ wá yìí àwọn afẹ́ gbọmọ lẹ̀ gbálẹ̀ ọ̀fẹ́ já kàga ni ẹ wáyàwó tiẹ̀ síwájú wọ́n ti túláàsì fífi ọmọ wọ́n ti túláàsì fífi ọmọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ lẹ́yìn náà ṣebọ́kùnrin ni bàbá ọmọ ṣebọ́kùnrin ni wọ́n sọ́kùnrin ọ̀dọ́kùnrin mà ní. gbogbo obìnrin ẹjẹ fẹ ẹjẹ fẹ ẹjẹ fẹ bá bá fẹ tán bóun ni wọ́n máa ṣe. oníkàkùn kankan mọ́ àfẹnutọ́ bá níbẹ̀rù ọlọ́ọ̀ so nítorí de ilé ńgbà tán láwọn tí ì ṣetán táwọn fi fún ọ tọ́ba ti lè ṣe sùúrù fún ọ wáyàwó tiẹ̀ lọ síwájú. wọ́n lóbìnrin ń halẹ̀ mọ́ bí ìgbà tí ń sọ fún pé tọ́ ọba sọ̀rọ̀ ó tọ́ ọba sọ̀rọ̀ ó à tóbi máa ń sọ báwọn ó tó sá fún o ó tó sá fún àkọ́kọ́ ni pé kéèyàn kọ́kọ́ sọ̀ra fún mi máa jóúnjẹ rẹ̀ torí ẹni tí máa ti fi kú dẹ́rù báyàn wàláhì ò lè báyàn kò sì sí tóbìnrin ò lè ṣe nítorí má fẹ́ yàwó wàláhì àwọn ọgbọ́n ò lè predict kí ló ń lè ṣe torí má fẹ́ yàwó yóò ti pọ́n tán kótó di pé ń so nítorí délé ìmájọ oúnjẹ rẹ mọ kọ wá declare state of emergency. so kọjú kó náà ọmọ pé kan ṣe kó sì fi yí àwọn òbí náà báwọn náà ọmọ pé kan ṣẹlẹ̀ wọ ọkọ wa ní slack àárín ìgbà tí state of emergency yẹn lọ ó tètè gbéyàwó kejì nítorí pé attack òun ni mẹ́tọ́dì tó dájú láti defend ààrẹ sọ̀rọ̀ kọ́ òbí lọ́wọ́ ọ̀gbẹ́ ó kò ní pa ẹ̀ kò ní pa ẹ̀ ó ń sọ̀rọ̀ lásán ni ìyàwó kejì ti dé sọ eléyìí ẹ torí àwọn bàbá bàbá kan pòwe wọ́n ní gbogbo ẹni tẹ́ bá lọ́jọ́ òtí ìyàwó rẹ̀ ní òtí pa nítorí pé ẹni tó súnmọ́ gbogbo kálukú jù níta ni ìyàwó rẹ̀ tó bá fẹ́ pa ó ń zèlè yìí ntọ́ba ti wáyé mọ́bìnrin sọ́jáde ló fi gbọ́dọ̀ declare a state of emergency lórí tí wọ́n bá lọ slack ó ṣe ṣe gbọ́dọ̀ kókù rẹ̀ wọ́n wà bá lẹ́jẹ́ kí gbogbo èèyàn mọ̀ ìpè kankan lọ ó sì dẹ́njà àsìkò yẹn ìnáwó tí wọ́n ti ti gbéyàwó kejì onídjọ́ dàlù kìyàmù wọ́n lóbìnrin ó di ìyá tó ń ṣe counseling and guidance ó ní mọ́fẹ́ lágbádá bọ́ba fẹ́ àwọn ẹni omi nìkan fẹ́ kí ló kàn nígbà tí èsì kú ọmọ fẹ́ fẹ́ yàwó ọkọ yìí òun lọ fẹ́ fẹ́ yàwó ẹni tó bá tẹ lọ́rùn ní ẹjọ́ fẹ́ so báyọ̀ wọn wò pé ẹni tó fẹ́ fẹ́ yẹn báyọ̀ kíláàsì rẹ̀ ga ju tó ń lọ kò ní jẹ́ kó wọn dá mọ̀ kankan lójú rẹ̀ mọ́ yọ̀ọ́ wọn máa fẹ́ bí kò fẹ́ náà gẹ̀rẹ̀ kan tí wọ́n máa wò gbọ́ bí ìgbà tí wọ́n fẹ́ já sépo torí ẹni tí wọ́n lè máa kọ̀ntrol ló wọ́n máa wá ọkùnrin kú máa ń bí bọ́mọ̀ sí tọkùnrin sí ẹni tíyàwó tó wà nílé òní lè mú ẹsẹ̀ ni wọ́n wà wọn láti ṣe kí ni láti fẹ́ nọ́mbà jù obìnrin opposite ni wọ́n máa wá so nítorí délé tó bá tẹ́ ọ lọ́rùn nìkan fẹ́ má gba dictation kan lẹ́nu ìyàwó rẹ̀ wọ́n ní sáà lè máa lu ọṣẹ torí irun àwọn yìí ọkọ àwọn sì máa sọ pé irun àwọn ọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni tó bá gbọ́sẹ̀ kan wà tẹ́gbẹ́ bí irun wá ṣe wà náà ni ọ wà kọ̀ọ̀kan ní yìí lọ́wọ́ mọ́ ni yọ kàn lẹ̀ ni kò sí wàhálà mẹ́ àmọ́ yọ sọ ní irun òyìnbó pọ̀tọ́ ọ̀tọ̀ torí pé kèsì bọ́lá ti dá àmì tiwa mi tó bá fi irun wá bọ́lá ti dá àmọ́ kàkà kó yí yọ wà lẹ̀ yọ soft kò sí wàhálà àmọ́ gómìnà ń sọra fọkùnrin o torí pé ọkọ máa ti obìnrin débi tí ọ̀dà o wàlúwà ètò bá tó ti débi tí ọ̀dà tán òun á sọ sí rìvásì yóò sọ pé ó ti sú òun tó ọ̀pọ̀lọpọ̀ ọkọ ló sún ìyàwó débi à ń bójú àwọn náà sún àwọn ìyàwó wọn débi à ń bóra àwọn náà sún ìyàwó débi pàǹpá mìíràn àwọn náà wọn tó sọ pé kò wù àwọn máa ọkọ ti sọ pé kọ́ ọmọ bóra ó ti ní kó wò mọ ẹ dákun kíláàsì dáàtò fi dúdú padà so èèyàn kàn dàbí ọ̀bọ ni kó kúkú ti wà gẹ́gẹ́ bọ́lá ń ṣe dán jẹ́jẹ́ rẹ̀ ó ti sọ pé irun tó wù ọ́n bí irú òyìnbó ni òun á kó rìláxà sí ń kó sí ń kó sí ń wá dorí sí mi ó ní kó wò ó má sẹ́wọ́n pé kí ni ìwọ̀n lójútì téèyàn bá ti lò wọ́n kí ló ń ṣẹlẹ̀ rí rí eré ni gbogbo tòyìnbó ọkọ̀ kọjá dànù omulimu waniseewuuma bọ́kọ bá ní síkèlè rẹ bá wò ẹ̀dàpọ̀ ẹ̀rọ si sí síkèlè kó jẹ́ rẹ irun ti di hérehére tó bá fi lè rí orí rẹ bó ṣe rí ń dẹ̀wọ̀n kó rẹ wà mọ́ lójú ẹ̀ torí ẹ má jẹ́ káwọn ọkọ náà tì yín tìkùtì natural beauty ló ti dà jù ṣe dá kálukú o ti beauty àmọ́ kò sí tó burú ti beauty tún máa wẹ̀ bá ń wẹ̀ kó sì máa para pẹ̀lú eléyìí báyìí ó ti tó torí tá à ń bá wá wàhálà èèyàn padà rí yóò tó abẹ́lẹ́ wọn ọba ẹlẹ́dàá wa ilé kálukú ọlọ́kọ má bàjẹ́ ọ̀nà kálukú ọlọ́kọ má dàrú sẹ́sẹ́ kálukú ọlọ́kọ fàlùbáǹkà sí subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.